ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 1934 ni a bí ìlúmọ̀ọ́ká ọ̀mọ̀wé ni akínwándé olúwọlé babátúndé ṣóyínká lọ́mọ. ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2005 orílẹ̀-èdè Egypt pẹ̀lú ìrànlọ́wọ́ UNESCO ṣe ìpàdé pé dandan ni kí a kó gbogbo iṣẹ́ ọnà tó jẹ́ ohun àmúyangàn wọn èyí tí ó wà ní òkè òkun padà sí orílẹ̀-èdè Egypt nínú àwọn ohun mèremère ọ̀hún ní Rosetta Stone tí ó wà ní ìlú London àti Bones of Nafasa èyí tí ó wà ní orílẹ̀-èdè Berlin ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún two thousand and sixteen ní Theresa May tí ó jẹ́ olùdarí Conservative Party di obìnrin kejì tí ó bọ́ sí ipò prime minister ní orílẹ̀-èdè United Kingdom Theresa May bọ́ sí ipò prime minister dípò David Cameron ẹni tí ó kọ̀wé fi ipò náà sílẹ̀ nítorí pé orílẹ̀-èdè ọ̀hún dìbò láti yapa kúrò nínú àpapọ̀ àwọn orílẹ̀-èdè aláwọ̀ funfun ìyẹn European Union.